tv ẹ máa bá wa ṣí ẹ fídíò wa ẹ bá wa máa comment sábẹ́ ẹ subscribe sórí youtube channel wa ká lè jọ máa gbádùn àwọn ètò míì tá a bá ń gbé jáde látìgbà dégbà ìpele kẹta tá a wà yìí lórí ètò oníyọ̀tọ̀mì òun la pè ní láwùjọ wa gẹ́gẹ́ bí obìnrin ẹwà ó jẹ́ ohun pàtàkì tí èèyàn fi máa ń jọjú tóbìnrin fi máa ń dùn wò tóbìnrin fi máa ń dùn rí láwùjọ ẹ̀tọ́ ni ká ṣoge ẹ̀tọ́ ni ká tún ara ṣe ká lo ẹ̀ṣọ́ ara fáwọn tí ò bá ba ẹ̀sìn wa jẹ́ ká lò ó níwọ̀nba fáwọn tí ẹ̀sìn wọn bá ní kó jẹ́ wọ̀nba ká lò ó lọ́nà tó nítumọ̀ fáwọn tí ẹ̀sìn wọn bá fi àyè gbà dáadáa ẹ̀ṣọ́ ara ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kíyàwó jọjú lójú ọkọ rẹ̀ ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí obìnrin ó jọjú lójú àwọn èèyàn àwùjọ kán máa wò lẹ́ẹ̀mejì ah no no woman yẹn very beautiful kìíní kan ẹ̀ṣọ́ ara ó ní ipa pàtàkì ẹ̀ṣọ́ ara títún ara ṣe a máa jẹ́ kí obìnrin tí ò tiẹ̀ tí ì lọ́kọ gan kó mọ̀ dùn wò lójú yálà ẹni tó ti tó yàwó tó ti tọkọ fẹ́ ni àbẹ́ni tí ò tiẹ̀ tí ì tó lọlé ọkọ a máa jẹ́ kóbìnrin ó dùn rí kán dùn wò kán jọjú kán gbayì kán máa wò ó lẹ́ẹ̀mejì jù bẹ́ẹ̀ lọ kóbìnrin ó di àwò padà sẹ́yìn àwò tún wò ìṣọwọ́ múra ni èso ara ṣe pàtàkì ó ṣe kókó yàtọ̀ sí obìnrin àwọn ọkùnrin náà máa ń tún ara ṣe wọ́n á máa lo èso ara lára èso ara pàtàkì tí àwọn obìnrin máa ń lò ní ẹ̀gbọ́n ọrùn ẹja lóde ìbò chain chain ó wà lára ẹ̀gbá ọrùn tí àwọn èèyàn máa ń lò ó wà lára nǹkan ẹ̀ṣọ́ ara tí àwọn obìnrin máa ń lò tá ń sọ̀rọ̀ nípa chain chain ni ọrùn wà fún akọ chain wà fún ẹ̀sìn chain wà fún ọwọ́ chain wà fún àwọn apá ibòmíràn lára ọ̀pọ̀lọpọ̀ èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ ìwòye ọ̀pọ̀lọpọ̀ ìyà làwọn èèyàn àwùjọ ẹ mọ̀ pé pele wa láwà yìí tí àwọn èèyàn àwùjọ máa ń kọ sí àwọn obìnrin tán bá ń wo chain ẹgba ẹsẹ̀ lẹ́sẹ̀ wọn <laughs> chain ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìwòye ọ̀pọ̀lọpọ̀ ìyà làwọn èèyàn máa ń kọ sí chain lílò gẹ́gẹ́ bí ará àwùjọ ó yẹ ká fi àwòrán àwọn àpẹẹrẹ hàn yín ṣùgbọ́n torí àwọn ètò tí ò sí nílẹ̀ ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ láwùjọ yẹn wo sàkún ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́ẹ̀rí tẹ́ mọ̀ wo chain lẹ́sẹ̀ rẹ̀ oríṣiríṣi ara tí wọ́n fi mọ̀ dẹ́ mọ̀ gbà ah, chain níwòye ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà wípé obìnrin tó bá ti lè ń lo chain ó jẹ́ olówó nàbì táwọn kan pè ní aṣẹ́wó èrò ọkàn àwọn kan nu ọ̀pọ̀lọpọ̀ gbà wípé ọmọ tó bá ti lè ń lo chain òun ọkọ ni ó ń ṣe àṣemáṣe ẹni oníbékebèké ẹ̀dá ni èrò ọkàn àwọn kan nù bẹ́ẹ̀ sì rí àwọn míì gbà wípé kò sí ohun tó burú nínú kóbìnrin ó lo chain sí ẹsẹ̀ kò sí ohun tó burú ń bẹ̀ kò sí nǹkan tójú òrírí wọn ní ẹwà náà ni kò túmọ̀ sí nǹkan kan wọ́n sọ wípé pé obìnrin lo chain sí ẹsẹ̀ kò pé ní olówó nàbì kò pé ní aṣẹ́wó kò pé ní oníwàkiwà oníbékebèké ẹ̀dá. E wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lo chain tí wọ́n tiẹ̀ lo ẹ̀gbárùn kankan tí wọ́n lo nǹkan ẹ̀ṣọ́ ara kankan ṣùgbọ́n iná pitì làwọn ìwà gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ti ń bẹ lọ́wọ́ wọn ìwà aṣa ìwà ṣekúṣe ìwà àgbèrè ìwà akánmọ̀yàndì àtàwọn ìwà tí ò tó tí ò ṣe é gbọ́ sétí tí wọ́n sì lo ẹ̀ṣọ́ ara wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà bẹ́ẹ̀ tó pé wọ́n ti ẹ̀ lo chain sẹ́sẹ̀ wọ́n lo chain gan ṣùgbọ́n ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ó burú ó pógún pégbèje wọn ní kí wàá làwọn ń bẹnu àtẹlu àwọn tó ń lo chain sẹ́sẹ̀ fún ìwòye àwọn kan nu ọkàn àwọn kan lápá kan nípa ó ṣe ti chain kò ṣe ti chain ó dáa bá a bá tún wo ara ìṣó ara tí àwọn obìnrin máa ń lò ó ní ẹ̀gbà etí earring àbíká ní earrings wọ́n lu etí wọ́n sì fi ring síbẹ̀ earring náà máa ń pè é yẹtí yẹtí jẹ́ nǹkan tó máa ń bu ẹwà kó àwọn obìnrin wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àwọn obìnrin nìkan láàmọ̀ pé wọ́n ń lò ó ṣùgbọ́n ayé ti di ayé ọmọ táyé bábílà ayé ń pọ̀n ọkùnrin náà ti ń lò ó wọn a mọ̀ pé kan ní stud kódà wọ́n ti ń lo etí <laughs> ìyẹn ṣe tuntun mọ́ ó ti pẹ́ tí wọ́n ti ń lo etí ibẹ̀ ń kọ́ là ń lọ nípa ẹ̀gbẹ́ etí ká lọ pé yẹrí earring táwọn obìnrin ń lò látijọ́ aláyé ti dáyé imú etí la mọ̀ wípé àwọn obìnrin máa ń sábà fi earring sí ṣùgbọ́n lójú tó mọ́ lónìí lọ́pọ̀lọpọ̀ láàrin ìlú láàrin àwùjọ èyí ò mọ̀ rí obìnrin tó ń lu imú ìwòye àwọn kan náà nípa àwọn obìnrin tó ń lu imú ni wípé wọ́n gbọ́dọ̀ jẹ́ oníbèkebèke ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò tiẹ̀ faramọ́ kíyàwó wọn lu mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò faramọ́ kábúrò òun obìnrin tàbí ẹgbọ́n obìnrin kó lu mú wọ́n gbà wípé ọmọ ẹni tó bá ń lu mú olówó nàbì oníwàkiwà oníwà panṣágà àtàwọn ìwà tí ò ṣe gbọ́ sí tèmi èrò ọkàn àwọn èèyàn kan nu bẹ́ẹ̀ sì rí àwọn kan gbà wípé lílu imú fi yẹrí sí imú kò túmọ̀ sí wípé obìnrin jẹ́ oníwàkiwà kò túmọ̀ sí pé obìnrin jẹ́ olówó nàbì kò túmọ̀ sí pé obìnrin jẹ́ ẹni tó ń ṣe ohun tí ọ̀tọ̀ ìwà ẹ̀gbin. E wọ́n ní pé ọ̀pọ̀lọpọ̀ ní òtí ẹ̀ lu imú tó jẹ́ pé tí nìkan ló lu tó sì gbé yẹrí sí ṣùgbọ́n tó jẹ́ pé oró tí ń bẹnu rẹ̀ ó pógún pégbèje tó jẹ́ pé ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ju ti olówó nàbì tó mú yàrá sílé ìtura lọ ọ̀pọ̀lọpọ̀ faramọ́ ọ̀pọ̀lọpọ̀ faramọ́ ó dá nípele láwùjọ wa lónìí tá a fẹ́ jọ gbéyẹ̀wò nípa ọ̀rọ̀ kámọ́ lo chain ẹsẹ̀ fóbìnrin kámọ́ lumú fóbìnrin láti gbé yẹrí síbẹ̀. Si <laughs> ohun tó kọ ojú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì bí ìlú gángan gẹ́gẹ́ bí ará àwùjọ àyín tẹ̀ ń wò mí a mọ̀ wípé èrò ọ̀tọ̀ọ̀tọ̀ yóò ti mọ sọ kúlúkúlúkúlúkúlú lọ́kàn wa kí ni àtẹ̀yìn kọ sí ojú wo lẹ́yìn fi wò ó ṣé lóòótọ́ ni wípé obìnrin tó bá ń fi chain sẹ́sẹ̀ tàbí tó bá ń lu imú rẹ̀ gbé yẹrí síbẹ̀ ó jẹ́ olówó nàbì ó jẹ́ alágbèrè ó jẹ́ oníwà panṣágà àbí oníbekebeke ẹ̀dá ṣé lóòótọ́ ni ṣé téèyàn bá wá ti wá e, lu etí tó lu imú tó wá fi chain sí ẹsẹ̀ ó ti túmọ̀ sí pé ó jẹ́ oníwàkiwà bí gẹ́gẹ́ bí ọkùnrin tẹ́yìn ń wò mí ṣẹ́yìn lè gbà kíyàwó yín ó lu imú kó gbé chain sẹ́sẹ̀ ṣe lè gbà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lè gbà kí ló dé tẹ́ ṣe lè gbà gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe lè gbà kí àbúrò yín obìnrin tàbí àbúrò ẹ̀gbọ́n yín obìnrin kó lu imú tàbí kó gbé chain sẹ́sẹ̀ tẹ́ ẹ̀ bá lè gbà kí ló dé tẹ́ ẹ̀ fi lè gbà gẹ́gẹ́ bí obìnrin tẹ́ ń wò wá sẹ́yìn lè gbé chain sí imú ẹ lè gbé chain sẹ́sẹ̀ kẹ́ ẹ lu imú àpọ̀lọpọ̀ lè gbé chain sí imú náà chain kékeré ṣe lè lu imú kẹ́ gbé ring síbẹ̀ nose ring ó ti kúrò ní earring báyìí kẹ́ gbé nose ring síbẹ̀ àbí ẹ lè fi chain sí ẹsẹ̀ ṣẹ́yìn lè ṣe ìyàwó lẹ́yìn kan sóhun tá à ń gbéyẹ̀wò yẹ́ lè mọ́ kọ́ sí mi ẹ mọ́ kọ́ ṣọwọ́ tẹ́ ẹ bá ń kọ́ lágbára náà á mọ̀ ká lórí ètò nígbà míì ẹ ṣeun ṣeun gbogbo ẹyin tẹ ẹ bá wa wò ó ẹ ṣeun ṣe ẹyin tẹ ẹ bá wa darapọ̀ mọ́ wa lórí onif tv la wà yìí èmi olólùfẹ́ yín àbúrò yín náà ni mo wà pẹ̀lú yín lórí afẹ́fẹ́ ìpele tá a wà yìí lápè ní láwùjọ wa àwọn nǹkan tá a rí láwùjọ wa la tún mú wá ní ọjọ́ tòní mo dẹ̀ lérò pé ti kọ́gbọ́n kẹ́kọ̀ọ́ nímọ̀ lóye lórí nǹkan tá a gbé yẹ̀wò títí di ìgbà míì tá a jọ máa pàdé ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín adéyẹmí ọlábọ̀dé yẹmí dẹ́yìnàmì kàtúpọ̀ olódùmarè ló ń dágbére tí mò ń sọ wípé ká mú olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọ̀rẹ́ kó pé kó tani lọ́rẹ̀ẹ́ o ọwọ́ ẹni ni kì í tan ní jẹ ó dàbọ̀. abala méjì ló ń bẹ nínú ètò yìí o àbọ̀rọ̀sá lórúkọ àkọ́kọ́ jẹ́ fọlọ́gbìn èèyàn kó lè máa fi ṣèṣì tí ó kó lè.